a kí gbogbo ẹ̀yin ará ilé ní orúkọ Jésù tó ṣe iyebíye ọ̀sẹ̀ tó kọjá la ti ṣe irú ètò báyìí gbẹ̀yìn ṣùgbọ́n lọ́sẹ̀ yìí a tún tẹ̀síwájú nínú ètò tí dáúsìsì fẹ́ ṣe agbátẹrù rẹ̀ èyí tí a ń pè ní ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún ní ọ̀sẹ̀ tó kọjá bákan náà a bẹ̀rẹ̀ lórí kókó mìíràn fún ìjíròrò tí à ń pè ní àwọn ìdojúkọ ìfẹ́ àti ìtẹríba nínú ìgbéyàwó. Lágbára Ọlọ́run lọ́sẹ̀ yìí a ò ní dúró mọ́ lórí èyí tó jẹ́ ìdojúkọ lọ́sẹ̀ tó kọjá èyí tí ṣe ẹgbẹ́ búburú. Lọ́sẹ̀ yìí a ó tẹ̀síwájú nípa sísọ̀rọ̀ nípa ìdojúkọ mìíràn tí à ń pè ní oníjà àti aláriwo. Kí a tó máa tẹ̀síwájú, mo ní ọmọ Ọlọ́run méjì nínú gbọ̀ngàn yìí pẹ̀lú mi màá jẹ́ kí ìyá wa àti bàbá wa tán wà ní apá àlàáfíà mi àti apá ọ̀tún mi kí wọ́n dárúkọ wọn bàbá wa ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé kẹsì kí wọn kò lé bákan náà. èmi ni àlùfáà àgbà Òjó Ìṣọ̀lá Samuel a kí ẹ̀yin ènìyàn wa nínú ilé pé a ìsinmi tòní. ẹ káàbọ̀ màmá wa ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé kẹ́sì kí wọ́n kú lé bákan náà. orúkọ mi ni arábìnrin Margaret Olúbùnmi Àfọlábí mo kí yín kú lé o. ẹ káàbọ̀ mọ́. ẹ ṣe àdúpẹ́. dáadáa lẹ bá wa ẹ̀ẹ́dẹ́wọ̀ ò ní dàrú. ní agbára ọlọ́run lẹ́ẹ̀kan sí ohun tá a máa yẹ̀wò lónìí òun ni àwọn ìdojúkọ ìfẹ́ àti ìtẹríba nínú ìgbéyàwó oníjà àti aláriwo òun ni. Agbára, ẹ̀ka kókó tí àwọn ọmọ ọlọ́run méjèèjì tó wà nínú gbọ̀ngàn yìí tí wọ́n mọ̀ bá wa tan ìmọ́lẹ̀ sí bàbá wa ẹ bá wa ka ibi kíkà wa. ìwé ìwé orí kọkànlélẹ́ ní ogún ẹsẹ̀ ìkẹsàn-án. ó sàn láti jókòó ní igun òkè àjà jù pẹ̀lú oníjà obìnrin lọ nínú ilé àjùmọ̀gbé ẹsẹ̀ ìkọkàndínlógún ó sàn láti jókòó lé aginjù jù pẹ̀lú oníjà obìnrin àti òṣónú lọ. màmá wa ẹ bá wo orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. ìwé òwe orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ọ̀ṣọ̀rọ̀ òjò lí ọjọ́ òjò àti oníjà obìnrin bákan náà ni. ẹ̀yin aráalé olúwa gba ilé wa là àmín olúwa wo ilé wa sàn àmín jésù ohun tó jẹ́ bíi kókó tàbí àfojúsùn wa tá a máa ń pè ní èròǹgbà wa lónìí o ní láti fi hàn wá wípé ìwà ìjẹgàba ìkóniláyàjẹ àti àwí ìmẹnukúrò ó lè ba ìyàwó jẹ́ tí èmi àti ẹ̀yin tí ọkọ àti aya tí wọn bá kóra wọn ní ìjánu ó ṣe pàtàkì ó ṣe kókó kọ́kọ́ kó lè faradà fún aya kí aya náà sì lè faradà fún ọkọ bíbélì fi ìdí rẹ̀ múlẹ̀ ó sọ ọ kó lè yé èmi àti ẹ̀yin wípé ohun tí ó ṣe pàtàkì tí Ọlọ́run Elédùmarè ń fẹ́ kó máa farahàn nínú ìdílé wa òun ni pé kí ìfẹ́ àti ìtẹríba kó jẹ́ ìgbé ayé wa àti pé nínú ìgbéyàwó níbi tí ẹnìkan tàbí ẹnìkejì bá ti lọ́wọ́ nínú ìwà ibi tàbí àìmọ̀ Ọlọ́run àti àwọn ìwà mìíràn tí ò bójúmu tí ò fi ògo fún Ọlọ́run á ṣòro fún ìfẹ́ àti ìtẹríba láti máa farahàn nínú ìgbéyàwó èyí yóò sì pa ìdàgbàsókè ìlọsíwájú àlùyọ àwọn ọmọ ẹbí ìdílé ìlú lára mo gba ọlọ́run gbọ́ wípé olúwa bá wa ṣe àtúntò irú àwọn ìwà yìí máa ń ṣe àkóbá ńlá fún àwọn ènìyàn tí ó sì máa ń mú kí ohun tí ènìyàn ní gẹ́gẹ́ bí àfojúsùn kó mọ̀ wá sí ìmúṣẹ á wá dàbẹ̀ ní pé àdúrà ò àdúrà kúkú gbà èèyàn ni èèyàn ló ni ò ṣe ohun tó tọ́ ẹni tí ò bá dẹ̀ ṣe ohun tó tọ́ ohun tó tọ́ ò lè ṣẹlẹ̀ téèyàn bá ṣe ohun tó tọ́ lohun tó tọ́ lè ṣẹlẹ̀ gbàládùra ohun tó tọ́ nínú ẹbí wa a máa farahàn. bí a ti ń tẹ̀síwájú a ní ìbéèrè mẹ́rin tí àwọn ọmọ ọlọ́run tó wà nínú akodo tí wọ́n bá wa tan ìmọ́lẹ̀ sí láti jẹ́ kí ó yé wa dáadáa ìdojúkọ ìfẹ́ àti ìtẹríba nínú ìgbéyàwó èyí tá à ń pè ní oníjà àti aláriwo kó lè yé wa dáadáa gbogbo ìdílé tí ìjà àti ariwo bá ti ń farahàn olúwa bá wa gbá wọn wọlẹ̀. àmín. mọ̀mọ́ wa nínú àwọn méjèèjì tá a dárúkọ ẹ̀ oníjà àtàláriwo èwo gan-an ló dáa fún ìgbéyàwó ǹjẹ́ wọ́n tiẹ̀ dáa gan fún ìgbéyàwó ká tó máa sọ pé wo ló dáa ṣé àwọn méjèèjì dáa fún ìgbéyàwó. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a kà ó ṣe ṣàlàyé ẹ̀ fún wa ó ní ó sàn láti gbé ibi tí ò tiẹ̀ sẹ́yìn rárá ju láti gbé ilé pẹ̀lú oníjà tàbí aláriwo lọ ó ṣe àpèjúwe obìnrin níbẹ̀ ṣùgbọ́n a rí i pé kì í ṣe obìnrin nìkan ló lè jẹ́ oníjà ọkọ pàápàá lè jẹ́ oníjà ṣùgbọ́n àti oníjà o àtàláriwo o kò sí èyí tí ó lè ṣe àǹfààní fún ìgbéyàwó torí wípé ìbáà ṣe ọ̀kan tàbí méjì nínú àwọn méjèèjì náà nírú ìwà yìí lọ́wọ́ kò sẹ́ni tó máa lálàáfíà nínú wọn hmm. àwọn ọmọ pàápàá ò lè lálàáfíà àwọn ọmọ á tilẹ̀ wọ́n á sàn fún wọn láti fi lé sílẹ̀. Mm máa rìn káàkiri láọ̀dọ̀ rẹ̀ máa gbé ní ẹ̀ gáràjì máa gbé nílé fídíò ju kan wá sílé lọ nítorí náà ariwo àti ìjà kò yẹ ìgbéyàwó. bàbá wa ìjẹ láfikún. ohun tí màmá wa sọ bó ti rí gẹ́ nìyẹn àfikún kékeré kan ni pé mo fẹ́ kí àwọn olùgbọ́ wa kí wọ́n mọ̀ pé oníjà àti aláriwo bó tilẹ̀ jẹ́ pé ìkan náà ní méjèèjì wọ́n yàtọ̀ díẹ̀ síra wọn. aláriwo lè má jẹ́ oníjà kó nǹkan jẹ́ òró gùdùgùdù dá wáíwáí a lè fi ẹni bẹ́ẹ̀ wé onínú fùfù tó jẹ́ pé ibi tó ti bínú tó ti pariwo yẹn ibẹ̀ ló máa ṣùgbọ́n oníjà jù yẹn lọ èèyàn ò lè jẹ́ oníjà kó má jẹ́ aláriwo èèyàn lè jẹ́ aláriwo kó má jẹ́ oníjà ṣùgbọ́n àtàláriwo àtòníjà gẹ́gẹ́ bí màmá ti sọ wọn ò dáa fún ètò ìgbéyàwó ọlọ́run pàápàá ó sì lọ́wọ́ sí kò sì nínú kò sì jẹ́ èrò ọlọ́run láti ṣètò ìgbéyàwó. olúwa lọ́wọ́. Mm-hmm oníjà àtàláriwo kò sí kankan nu méjèèjì tó dáa fún ìgbéyàwó àwọn méjèèjì wọn ò ní sùúrù àwọn méjèèjì wọn ò ṣetán àti gbọ́ra wọn yé ìgbọ́ra ẹni yé àfarahàn nínú ẹbí wa bàbá wa mo fẹ́ kí a wo ìbéèrè kejì ṣùgbọ́n ká tó wo ìbéèrè kejì mo fẹ́ ká wo ohun tí ìwé òwe kọ ká wá fi tan ìmọ́lẹ̀ sí ìbéèrè náà ẹja wo ìwé òwe orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkọkàndínlógún. ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé òwe ẹsẹ̀ ìkẹrìndínlógún ó kà báyìí pé ohun mẹ́fà lé Olúwa kórìíra nítòótọ́ méje ni ó ṣe ìríra fún ọkàn rẹ̀ ojú ìgbéraga ete èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìsàn sílẹ̀ àyà tí ń hùmọ̀ búburú ẹsẹ̀ tí ó ń yára ní iré sísá sí ìwà ike ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. bí ẹ ti wá kà yẹn kí ni àwọn nǹkan tí ẹ rò pé ó jẹ́ okùnfà ìjà àti ariwo nínú ìgbéyàwó. ẹṣẹ atọ́kùn ẹ níbi ọ̀rọ̀ ọlọ́run tí a kà yẹn a lè a dájú kedere níbẹ̀ pé ìgbéraga èmi jù ọ, ìwọ ò ọ, ọ́ èmi ò jù àwọn nǹkan wọ̀nyí máa ń fa ìpòró gan nítorí pé ẹ̀ẹ́. Eh, àìjẹ́kẹ́yà fún ẹnìkan kò jáyé àìfàgbàfẹ́ nìkan kò jáyé ogún torí pé ibi méjèèjì tí ó ti mú kí ìfẹ́ kó sọnù torí pé ìfẹ́ sì ti sọnù kò lè sí ìgbọ́ra-ayé láì sí ìgbọ́ra-ayé ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú Sáàmù ọgọ́fà ẹsẹ̀ keje nígbà tí mo tiẹ̀ sọ̀rọ̀ àlàáfíà ó ní ìjà ní tiwọn torí náà ibi tí tí ò ti sẹ́mi ìgbọ́ra ayé tí ò sí ìtẹríba ìfẹ́ fún ara wa ó ṣòro kí ó dandan kó mú ètò ìgbéyàwó kó mẹ́hẹ̀ẹ́. ẹ jẹ́ kí ìyá wa bá wa báyà wọn láfikún. ẹ ṣe àdúpẹ́ sáà a rí pé ibi tí a kà ni ó tún tẹ̀síwájú ó sọ nípa ẹni tó ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin nínú ètò ìgbéyàwó ó ṣe é ṣe kó o máa funra pé bí ẹnìkejì ẹ ṣe ń rìn kò mọ́ tó ṣùgbọ́n ǹjẹ́ òótọ́ ni gbogbo nǹkan tó ń kà sí lẹ́sẹ̀ èṣù lè lo ọ̀nà yìí láti dá wàhálà sílẹ̀ si a ní ká wádìí ohun gbogbo ká sì di èyí tí í ṣe òtítọ́ ká dì í mú so gbogbo ìfura ìfura òṣì ó lè fa wàhálà ètò ìṣúná ẹ ṣe ètò yẹ kó fi ilẹ̀ fowó ọbẹ̀ lélẹ́yìí à ẹ tún ti yá ẹ tún ti yá náwó yẹn tán à ẹ ti yá jẹ gbogbo ẹran tó wà nínú ilé tán ẹ á ní sùúrù ohun ò tó ó sì ń bọ̀ wá ṣẹ́kù a ní láti máa faradà fún ara wa gbogbo irú àwọn nǹkan tó tún lè fa wàhálà àti ìjà nínú ilé nìyí ṣùgbọ́n sùúrù ló lè mú ìfẹ́ àti àlàáfíà wá. olúwa ràn wá lọ́wọ́ olúwa ràn wá lọ́wọ́. àmín jésù. bí mọ̀mọ́ wa àti bàbá wa ti sọ àti gẹ́gẹ́ bí ìwé òwe tí a kà bó náà ti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ mo bẹ̀ nìkọ̀ọ̀kan wa ní pàtàkì jùlọ àwa tí ìgbéraga bá ń farahàn nínú ayé wa ìmọtara ẹni nìkan ẹni tó jẹ́ pé ara ẹ̀ nìkan ló mọ̀ kò rí tẹlòmíì bámubámu mo yó mímí pé ọmọ ẹlòmíì ò jẹ nínú ẹbí ó máa ń fariwo ni o ó máa ń fa ìgbára ẹni yé ni ó máa ń fa ìjà ni o gẹ́gẹ́ bọ́n ti sọ ètò ìsúná ibi tí ọkọ bá ti mọ̀ nípa àpò ìyàwó tíyàwó mọ̀ nípa àpò ọkọ kò ní sí wàhálà nígbà tí wọ́n bá gbé ètò ìṣúná wọn kalẹ. mo bẹ̀ wá ẹ jẹ́ ká sọ tó tọ lọnà tó tọ kí nǹkan tó dáa kó lè máa farahàn nínú ẹbí wa màmá wa ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí ìbéèrè sòmọ́kẹ́ tó tàn ìmọ́lẹ̀ sí ẹ jẹ́ á wo lẹ́tà Paul sí ìjọ Róòmù lẹ́tà Paul sí ìjọ Róòmù ìwé Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá. Róòmù orí kejìlá ẹsẹ̀ kẹwàá ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọ́nú fẹ́ràn ara yín ní ti ọlá ẹ máa fi ẹnìkejì yín ṣáájú orí kẹrìnlá róòmù ẹsẹ̀ kọkàndínní ogún ǹjẹ́ nítorí náà kí àwa kí ó máa lépa ohun tí í ṣe ti àlàáfíà àti ohun tí àwa ò fi gbé ara wa ró. àti ohun tí àwa yóò fi gbé ara wa ró. màmá gẹ́gẹ́ bí ibi tí ẹ bá wa kà ǹjẹ́ ẹ lè sọ àwọn ọ̀nà tí a fi lè dojúkọ ariwo àti ìjà nínú ìgbéyàwó pé kó mọ́ tiẹ̀ wáyé rárá gẹ́gẹ́ bí ibi tá a kà ẹ̀. èkíní gbòógì ni pé kí ọkọ àti aya kí wọ́n mọ̀ pé ètò ìgbéyàwó àgbékalẹ̀ ọlọ́run ni lóòótọ́ ìjà ò lè ṣe kó má sí ṣùgbọ́n ó yẹ kí a máa ronú ara wa wò kí ló ń fa gbọ́n mi sí omi òtó yìí pé ọlọ́run kájú ẹ ká fi sùúrù bá ara wa lò wọ́n tún ní ọ̀wọ̀ díẹ̀díẹ̀ ni ara ń fẹ́ ọkọ láti bọ̀wọ̀ fún ìyàwó bíi ti kéré ó mọ pàápàá jùlọ ìyàwó gbọ́dọ̀ ní ìtẹríba nítorí pé bíbélì kọ́ pé ọkọ ni olórí aya a láti máa ro ti ẹnì kejì kí ni arákùnrin yìí ń là kọjá kí ni arábìnrin yìí ń là kọjá ẹ owó owó tí mò ní kó mú wá ǹjẹ́ owó ẹ̀ ti ẹ̀ka èwo lèmi náà lè ṣe láti gbé ìdílé yìí ró tí a bá ń ro ti ẹnì kejì wa tí a sì ní dájú wípé ọlọ́run ló gbé ìdílé yìí kalẹ̀ gbogbo wa ń láti sowọ́pọ̀ láti mú àlàáfíà bá ìdílé náà bẹ́ẹ̀ bá ti rántí orin bàbá wa kan Ebenezer Obey ó ní sùúrù la fi ṣe kíni la fi ń sọkọ obìnrin sùúrù náà la dẹ̀ fi ń ṣaya ọkùnrin hmm. àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní mo fẹ́ kí ilé kọ̀ọ̀kan kí wọ́n di ohun tí ìyàwó yẹn sọ mú sùúrù ṣe pàtàkì sùúrù á ṣe akọ òkúta jiná hmm. tí èèyàn bá ní sùúrù á jẹ oyin inú àpáta tí ọkọ bá le bí akọ òkúta tíyàwó bá ní sùúrù á ṣe rọ̀ tí ìyàwó náà bá dẹ̀ le tí ọkọ náà bá ní sùúrù á yí ọkọ ẹ̀ padà ó ṣe á yí ìyàwó ẹ̀ padà ẹ ṣe bàbá wa mo bẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká ní sùúrù wọ́n tún sọ nǹkan tí mo fẹ́ ká dì mú òun ni ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run yàtọ̀ sí ìfẹ́ ènìyàn wọ́n jẹ́ ká parọ́ tanra wa jẹ́ ìfẹ́ ọlọ́run ló máa ń rí àbùkù ẹlòmíì tó máa ń mójú kúrò ìfẹ́ ènìyàn lè fi ṣèrègùn ṣùgbọ́n ìfẹ́ ọlọ́run kò tiẹ̀ ní jẹ́ kó rántí ẹ̀ mọ́ so ká jẹ́ kí ìfẹ́ ọlọ́run kó jọba nù lé wa wọ́n ti sọ̀rọ̀ nípa bíbu ọlá fún ara ẹni tí ọkọ bá bu ọlá fún ìyàwó níkọ̀rọ̀ ó gbọ́dọ̀ bu ọlá fún ní gbangba tọkọ bá ti ṣe bẹ́ẹ̀ ó di dandan kí ìyàwó náà kó ṣe bẹ́ẹ̀ níkọ̀rọ̀ àti ní gbangba ibi tí ò bá ti bára mu wàhálà máa ṣẹlẹ̀ olúwa ràn wá lọ́wọ́. àmín. bàbá wa mi mọ̀ bá yẹ ní àfikún fún ìṣẹ́jú kan. ẹ ọpẹ́ ni fún ọlọ́run tí ẹ ti sọ. ẹ ìfẹ́ borí ohun gbogbo ló sì ṣe já àkójọ òfin pẹ̀lú rẹ̀ tí ìfẹ́ bá ti wà gbogbo àlébù yòókù. ẹ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọmọ ní pàtó nù ó <laughs> ṣe pàtàkì olúwa ràn wá lọ́wọ́. ìbéèrè kẹrin ọ̀dọ̀ yín mò ń bọ̀ bàbá wa ṣùgbọ́n máa fẹ́ kí mọ́mọ́ wa kó ka ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní fún wa ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní. ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ kìíní olúkúlùkù ọlọ́gbọ́n obìnrin ní kọ́ ilé rẹ̀ ṣùgbọ́n aṣiwèrè hmm. a fi ọwọ́ ara rẹ̀ fà á lulẹ̀. Hmm. mo rò pé agbọ́n tí ìyá wa kà ó fi hàn wáyé pé ọlọ́gbọ́n obìnrin a máa ṣe kínni a máa kọ́ ilé rẹ̀ ọlọ́gbọ́n ọkùnrin náà ń kọ́. a máa kọ́ ilé ara rẹ̀. ṣùgbọ́n òmùgọ̀ obìnrin ń kọ́. àdálẹ́ ara ẹ̀ rú. òmùgọ̀ ọkùnrin ń kọ́. àdálẹ́ ara ẹ̀ rú. bàbá wa mo wá kẹ́ dáhùn ìbéèrè. kí ni ó ṣeé ṣe kí ó jẹ́ àbájáde tàbí àbáyọrí ìjà àti ariwo nínú ìgbéyàwó. ẹ ohun tó fa yánpọnyánrin yìí gan-an ó ní ìránṣẹ́ tí à ń pè ní Sàtánì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti sọ nínú ìwé Jòhánù kẹyìn ẹsẹ̀ kẹwàá pé ó lè kì í kúkú wá bí kò sí láti jà àti láti parun ibi tí ìjà àti ariwo. mo fẹ́ pe àkíyèsí yín sí nǹkan kan ó ní ẹni bá ya ògiri tàbí ẹni bá ya ọgbà. aláǹgbá awọbẹ. awọbẹ kì í ṣòwò nìkan bí oníwàásù ṣe sọ ó ní ẹni bá ya ògiri òun lè jò ó sàn. lè jò asán. mo fẹ́ ká fi èṣù lẹ̀ ẹ má jẹ́ á gba èṣù láàyè mo fẹ́ kárìn sàn mo fẹ́ kárìn sàn ni mo fẹ́ ká fi èṣù lẹ̀ kí la rò pé ó máa jẹ́ àbájáde tàbí àbáyọrí ìjà àtàriwo. pẹ́ǹtù kalẹ̀ ìparun. Ah ibi tí mo fẹ́ kẹ́ ẹ lọ gan ni torí gbogbo nǹkan la máa ń sọ tá a máa ń dorí ẹ̀ kọ èṣù téèyàn ò bá pe èṣù èṣù oníṣe kí ni kò ní wá. nítorí pé ó ti sọ orí burúkú náà ni. orí burúkú ò ní bá wa. àmì jésù. ǹjẹ́ mọ̀mọ́ wa ní àfikún. bẹ́ẹ̀ ni mo rántí ìtàn kan tí mo kà ní ìrọ̀dún kan ọmọdékùnrin yìí wọ́n mú lọ sí ilé ẹ̀kọ́ boarding house ibẹ̀ ló ń gbé tán bá ti gbọ́lú dé inú gbogbo àwọn ọmọ máa dùn pé àwọn ń lọlé ṣe lọmọ yìí máa bú sẹ́kún wọ́n wá pé wọ́n á bí léèrè ló wá sọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílé wọn pé ẹ̀rù ń bá òun láti padà sílé ilé tí dàrú dàpọ̀ ìjà àti ariwo bá wà ọmọ ò lè nífọ̀kànbalẹ̀ ọkàn ọmọ máa sásá ni á di ọmọ gáràjì á di ọmọ abẹ́ gádà àrí pé tí wàhálà bá dẹ̀ ti ṣẹlẹ̀ báyẹn á dé bá àwùjọ adébá orílẹ̀-èdè adébá ìpínlẹ̀ olúwa tún ilé wa ṣe o káwa náà ká má gba èṣù láàyè ká má gba ariwo láàyè ká má gba ìjà láàyè láti da ilé wa rú olúwa ràn wá lọ́wọ́. àmín olúwa bá wa ṣe àtúntò ilé wa ìjà àtàríwo kì í so èso rere o ó máa ń pa ọjọ́ ọ̀la àwọn ọmọ lára ni ó dẹ̀ máa ń pa ọjọ́ ọ̀la àwọn òbí náà lára ó máa ń fún sàtánì láàyè láti ṣiṣẹ́ nínú ẹbí bí ó ti tọ́ àti bó ti yẹ kì í jẹ́ káwọn ọmọdé ilẹ̀ ìlérí wọn kì í jẹ́ kí wọ́n ṣe àmúṣẹ ìlérí ọlọ́run fún ayé wọn ilékílé tí ariwo àti ìjà ti ń farahàn olúwa bá wa palẹ̀ ẹ̀ mọ́ kí a tó máa lọ lónìí pẹ̀lú ohun gbogbo tí a ti sọ nípa aláriwo àti oníjà kí ni bàbá wa fẹ́ kí àwọn aráalé kí wọ́n dì mú kí lè fẹ́ kí wọ́n dì mú pé gbogbo ohun tá a tiẹ̀ sọ yóò nǹkan báyìí ni mo rí mú. gẹ́gẹ́ bí a ti sọ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìyànjú tí mo gba àwọn olùgbọ́ wa nílé ni pé kí a gba sùúrù láàyè pàápàá nínú ètò ìgbéyàwó wa nígbà tá a bá gba sùúrù láàyè ìfẹ́ á wọlé ìtẹríba á tẹ̀lé ayọ̀ á jẹ́ àṣekágbá. bẹ́ẹ̀ ló máa rí fún wa lórúkọ Jésù màmá wa kí lẹ fẹ́ kí àwọn aráalé dìmú lórí gbogbo tá a ti ń sọ látàárọ̀. mo ṣàlàyé fún wa pé ìgbéyàwó ìgbékalẹ̀ ọlọ́run ni hmm. ọlọ́run ló lè bá wa tò ilé wa. Hmm kì í ṣe ètò ìlọ́rọ̀ tàbí ìgbórísókè nìkan ni a lè gbé tọ̀ jésù kristi wá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ilé rẹ fún jésù má fi lọ ẹlòmíràn pé jésù kó wá máa bá ọ gbé ilé kó ràn ọ́ lọ́wọ́ kó fún ọ ní ọgbọ́n àti òye láti kọ́ ìdílé rẹ a ní ilé tí jésù bá ń gbé ilé ayọ̀ ni ó ṣeé oore ọ̀fẹ́ tó fún wa nínú jésù kristi sátọ̀ jésù lónìí yóò sì ràn ọ́ lọ́wọ́. amen ilé tí Jésù bá ń gbé kílẹ̀ pé o. Oh, ilé ayọ̀ ni. ẹ̀yin ará ilé ohun méjì yìí ni mo fẹ́ kẹ́ ẹ fi yẹ ara yín wò báwo ni èmi tí mo jẹ́ bàbá àtolórí ẹbí báwo ni mo ti fẹ́ kí ilé mi rí báwo ni èmi tí mo jẹ́ ìyá tí mo jẹ́ olùrànlọ́wọ́ nínú ẹbí báwo ni mo ti fẹ́ kí ilé mi rí èmi gẹ́gẹ́ bí bàbá tàbí ìyá nínú ẹbí kí ni ìlépa mi fún ẹbí mi èyí ló máa sọ báyọ̀ máa gba ìjà àti ariwo láàyè nínú ẹbí rẹ mo bẹ ẹnìkọ̀ọ̀kan wa tó wà ní ibi lónìí gẹ́gẹ́ bí a ti gbọ́ ilé tí Jésù bá ń gbé ilé ayọ̀ ni tá a bá rí ilé kílé tá àti ìmọ̀ gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà olúwa á bẹ̀ wò nínú bíbélì ìwà tí kò mú ayé rọrùn tàbí tí kò jẹ́ kí ayé dùn gbé fún ọmọnìkejì òun ni ìwà ìjà àti kíni o àti ariwo kò sí ààyè fún ìjà àti ariwo ní inú ilé kìrìsìtẹ́nì tó jẹ́ ọmọ ọlọ́run nítòótọ́ nígbàkigbà tí sátánì bá dojú kọ wá tàbí ilé wa pẹ̀lú ìjà àti ariwo ẹ jẹ́ kí a kọjú sí kristi kí a kọ ẹ̀yìn sí sátánì kí a sátọ ọlọ́run lọ bí màmá wa àti bàbá wa ti sọ. So nítorí pé àwọn ló lè fún wa ní ìrànlọ́wọ́ àti ìṣẹ́gun lórí Sátánì àti àwọn ọmọ ogun rẹ̀ mo bẹ̀ wá nítorí pé ìṣe ìwà ariwo àti ìjà kò lè mú kí ìyàwó ìgbéyàwó kó lókun kò lè mú kí ẹ̀mí ìgbéyàwó kó gùn ìjà àti ariwo ó máa ń gé ẹ̀mí ìgbéyàwó kúrú ni ẹ jẹ́ sá fún ìjà àti ariwo nínú ẹbí wa kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kó lè dára kí agbègbè wa kó lè dára kí ìlú wa kó lè dára ká lè jẹ ọrọ̀ àti àǹfààní ọlọ́run tó ti ṣe ìlérí fún wa olúwa ṣèlè wa nílé aláyọ̀. àmín. màmá wa ẹ bá wa ka ẹsẹ̀ wúrà tá a fẹ́ kí ilé kọ̀ọ̀kan kó dìmú ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní ìwé òwe ìwé òwe orí kẹrìnlá orí kẹrìnlá ẹsẹ̀ kìíní ẹsẹ̀ kìíní olúkúlùkù ọlọ́gbọ́n obìnrin olúkúlùkù ọlọ́gbọ́n obìnrin ní kọ́ ilé rẹ̀ ní kọ́ ilé rẹ̀ ṣùgbọ́n aṣiwèrè ṣùgbọ́n aṣiwèrè a fi ọwọ́ ara rẹ̀ a fi ọwọ́ ara rẹ̀ fàá lulẹ̀ fàá sí o ìwé òwe ìwé òwe orí kẹrìnlá orí kẹrìnlá ẹsẹ kìíní ẹsẹ kìíní olúkúlùkù ọlọ́gbọ́n obìnrin olúkúlùkù ọlọ́gbọ́n obìnrin ní kọ́ ilé rẹ̀ ní kọ́ ilé rẹ̀ ṣùgbọ́n aṣiwèrè ṣùgbọ́n aṣiwèrè àfi ọwọ́ ara rẹ̀ àfi ọwọ́ ara rẹ̀ fàá lulẹ̀ fàá lulẹ̀ mo gbà á ládùúrà wípé àwọn bàbá wa nínú ilé olúwa ṣe wọ́n ní ọlọ́gbọ́n àmín àwọn ìyá wa nínú ilé olúwa ṣe wọ́n ní ọlọ́gbọ́n ìwà òmùgọ̀ kò ní jẹ́ ti bàbá àmín jésù kò ní jẹ́ ti ìyá àmín olúwa ògo ni fún orúkọ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fi fún wa láti jẹ́ ikọ̀ àti ìríjú ẹ̀yìn ọlọ́run lédùmarè gbogbo ilé tó ti gbọ́ ọ̀rọ̀ yìí ìjà àti ariwo nínú àwọn ilé náà kó pòórá agbára ọ̀run kó gbé bàbá wọ̀ kó gbé ìyàwó àmín kó gbé àwọn ọmọ wọ̀ àmín ìgbọ́ra-ẹniyé àti ìtẹríba nítòótọ́ nínú ẹbí kọ̀ọ̀kan kó máa jọba àmín ayọ̀ ọ̀run kó kún ilé yín àmín bẹ́ẹ̀ ló máa rí àmín ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ màmá wa ọ̀jọ̀gbọ́n ni wọ́n àwọn ni màmá wa Olúwabùnmi Àfọlábí ilé yín ò ní dàrú. àmín jésù. ilé yín á máa rójú. àmín. bàbá wa àlùfáà àgbà ni wọ́n ní dáúsìsì Ifẹ̀ Samuel Ìṣọ̀lá Òjó Olúwa mú yín délé. àmín jésù. iṣẹ́ ìránṣẹ́ yín kò ní dìbàjẹ́. àmín. gbogbo ẹ̀yin ará ilé tẹ̀ wa ayọ̀ ló máa jẹ́ tiyín. àmín. kó tó di ọjọ́ mẹ́jọ tá a máa pàdé iṣẹ́ ìmúpadàbọ̀sípò iṣẹ́ ìtura ìdàgbàsókè nínú ẹbí yín ẹ̀mí mi máa ṣe é. àmín. a ní fọ́nrán kan tá a fẹ́ fi síta tí ẹ lè fi sẹ́ndì mẹ́sẹ̀gì sí wa òun náà ni Odo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin èje ọ̀kan ẹ̀sán ẹ̀rin èje ẹ̀ta ẹ̀ta zero eight one four seven one nine four seven three three dáúsìsì ìfẹ́ a máa rewájú nínú ọgbọ́n dáúsìsì ìfẹ́ a máa dàgbà gbogbo àwọn olórí wa ìran ọ̀tun olúwa fi fún wọn a kí yín pé ó dìgbà kan náà ayọ̀ ni àwa àti ẹ̀yin láwọn máa gbúrò ara wa ayọ̀ ni àwa àti ẹ̀yin láwọn máa pàdé ògo ni fún ọlọ́run lókè ọ̀run.